pàtàkì pé ká pàfọ́mà nàìjí ní ọdún yìí ní ọdún alábàáríkà náà wà ní. Annàbá àwọn pátá àbúwà rẹ̀ máa wùlà máa bú ara. Kálọ̀ ọmọ bí olúwa wa sùpánà ó wà dáhàlà ó ti sí àwọn ilẹ̀ kankan kalẹ̀ báyìí. Ó dẹ̀ sí àwọn òkè ẹ̀ máa ń dọ́wà bọ́bá wa máa ń dọ́wà tó ní ìlú tó fi sí ọwọ́ òun ló jẹ̀ irú ìlẹ̀kùn owó tẹ̀ wá nígbà wọ́n ní ọlọ́run ọba sí àwọn ìlẹ̀kùn kan sí báyìí wọ́n lè fi sí àwọn ìlẹ̀kùn kan báyìí. أبواب الجنة مفتوحة في هذا الشهر. أبواب الجنة أبواب الجنة مفتوحة في هذا الشهر. أن الله قد فتح أبوابا وأغلق أبوابا

wọ́n lè máa rí kọ̀ọ̀kan náà mọ́ lọ sí ilé látàlúwà àjọ ọ̀jẹ́ láyé bá rí kàfí fún ah, wa àbúwábù náà ni mọ̀lábà tó bí ha ní ó ní ní ọdún tí a wà ní ọdún alábàríkà tá a wà ní olúwájú sí àwọn ilẹ̀kùn kan ọdẹ sí àwọn ilẹ̀kùn kan nínú àwọn ilẹ̀kùn tó sí òun náà ní ilẹ̀kùn ilẹ̀kùn àlùjẹ́nìyàn àbúwábù àlùjẹ́nìyàn ti mọ̀ sí òun látọ̀ lẹ̀kùn àjẹ́nà wà ní kí ló ti dáa wà yìí ó wà títí náà àbúwá àbànyá mọ̀gbọ́lábàtún fi hàn sí àyíwá bákan náà àwọn ìlẹ̀kùn tó wà ní títí tí ìlẹ̀kùn náà ó náà ìlẹ̀kùn náà wọ́n ti tó náà wọ́n ti ti bẹ̀yìn tó ilé wa pé ní lánàá ìlẹ̀kùn àjẹ́nà wà ní títí lánàá àníná tó lọ Tuesday tí wọ́n lọ lọ yìí. Ọjọ́ àtàlátà yìí. Ọjọ́ àtàlátà balù lánàá. Tó ń fò kí tó ń lọ tó ń bọ̀ yẹn. Sínú rẹ̀ ń dùn. Ìyẹ̀fun náà wà ní títí kalẹ̀ níjọ́ náà. Ìyẹ̀fun náà wà ní títí kalẹ̀ lánàá ọjọ́ náà. Ìyẹ̀fun àjọ náà wà wà títí gbẹ̀yìn. Ilẹ̀ Ẹnu bí mo ní dé báyìí náà ni ilẹ̀kùn bá ti. Ẹnu pé abọ́bọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ náà ni ilẹ̀kùn tìǹ náà tún sílẹ̀ tó wọn jú mọ́ àwọn èèyàn pé máa bọ̀ kálú kálú máa bọ̀ wá wọlé ó tún wá sí ìgbà ìgbà tó yẹ. ilẹ̀kùn náà làwọn ti máa ń bá yín. ṣé náà làwọn fojú kékeré wò tá àmọ́ ìyẹn hmm. àti ká lọ túnra wa sí lásìkò tá a wà. ká túnra wa sí ní eh, ooo. sílẹ̀kùn bá wá sí báyìí. àbí bọ́lá bọ́lá bí ọmọ ọ̀fà àná àná bò bá ìdálẹ́ ọ̀rọ̀ ọmọ bá ń. sílẹ̀kùn bá wá sí báyìí Ta ló ti. Sílẹ̀kùn bá ti báyìí, a tún lè máa béèrè pé ta ló. Ta ló ti. Ta ló wá sílẹ̀kùn àdìjẹ́ náà. Ta ló wá sílẹ̀kùn náà. Ọ̀rẹ́ tí wọ́n lọ mọ máa ń sà rẹ̀, ta ló ń tọ̀hún. Ọba tó dá iná lọ́ka pẹ́ ọba tó dáná ló kápá rẹ̀. ọba tó dáná jẹ́ náà òun náà ló ní kápá ẹ̀. ọba tó dáná jẹ́ náà ló ní kápá rẹ̀ lọ́jọ́. táwa ló fi àlejò àyè sọ̀rọ̀ àti òṣèlá. wọ́n ń gbé jáde fún ọ̀nà àdéhùn àbí ìwọ́ ìwà fún ìyàwó àná. àdéhùn tó ń bá kí wọ́n jẹ́ ní àdéhùn náà ó ní. ìlà alápalá ọmọ báwọn ló kún sí àtàbẹ̀wá lórí jàǹdà. wọ́n náà wọ́n ka fúti ṣùgbọ́n kú tì hátìlẹ̀ mi bá mú dèmí. bí ìwáyà bá jẹ́ méjì èyí tí bá ń túmọ̀ kátá yányá òní ọmọ mú kiri ní. èyí tó bá ń túmọ̀ kátá yányá ni kó máa mú o. táyà bá jẹ́ méjì èyí tí bá ń túmọ̀ ká délẹ̀ sísàlẹ̀ kòkó ní ọmọ gbé kiri ní. èyí tó bá ń túmọ̀ sísàlẹ̀ kòkó ní ọmọ mú o. ọyọ ní jẹ́ kí ọ dààmú pọ̀ ń jẹ. òun ló fi ní فتحت نكام وإن فتح يعني زيادة المباني تفيد زيادة المعاني تابعت تكون كان عرب Ìtumọ̀ ẹ̀ gbọ́dọ̀ lè kún sí náà. Ìtumọ̀ rẹ̀ gbọ́dọ̀ lè kún sí. Fúti hajj àbúhábùhá nínú Sọ́dọ̀tò Zuma. Wọ́n yàtọ̀ sí wà fúti hajj àbúhábùhá. Wáwù yẹn lásán Allahu Akbar. Wáwù yẹn lásán. Wọ́n ní nǹkan bẹ̀rẹ̀ nǹkan ti sẹ́tẹ̀. Ràbó. Fúti hajj àbúhábùhá. ẹnu pé wọ́n sọ wípé fútìhát àbọ̀wá àbòrìjánìná wọ́n yàtọ̀ sí fútìhát àwọn fi ayé pé àmọ́ sílẹ̀kùn lọ́nà oríṣiríṣi ọ̀nà. ọ̀nà oríṣiríṣi là máa ń gbà sílẹ̀kùn. ilẹ̀kùn lẹ́sìn ẹ̀rọ ẹ̀. ilẹ̀kùn láti kalẹ̀ yìí. wọ́n tó ń rìkọ́ọ̀dù máa ń sọ mi dáadáa tó bá tọ́ka tó ọ̀bá lọ́ọ̀nà ẹ̀bẹ̀ ọ̀ọ́mọṣẹ́ rẹ̀ ó ti Ẹ̀yin tẹ́ wà níbi ilẹ̀ pẹ́ kó ń bẹ́ẹ̀. Ẹ máa ti lọ díẹ̀ díẹ̀. Ẹ máa ti lọ díẹ̀ díẹ̀. Ẹ máa ti lọ díẹ̀ díẹ̀. Ẹ máa ti lọ díẹ̀ díẹ̀. Ẹ máa ti lọ díẹ̀ díẹ̀. Díẹ̀ tí máa ti lọ máa ti lọ́dà tó. Ẹ jẹ́ ìdílé bá níbi tí ó. Tá bá dúró bá àwọn ọ̀yá dá bá wọn. Tá dúró bá wọn. Tá bá ní alìlè bá bùn àpò kí láti dá ìjọba. Alìlè bá A máa pé fúti àlìbá. Fúti àlìbá ọyá wa sí kan gírí. ẹ sì kan gírí ẹ sì tó gbàgbà. a sọ pé kú ti halibà. Ilẹ̀kùn rẹ̀ pọ̀ wọ́n ti máa tó gbé wá pé ẹ̀kùn rẹ̀ pọ̀. ìyẹ̀kùn mẹ́ta lè wọlé rẹ̀. kò sí kálẹ̀. ẹ̀rọ ní sílé wà sí. ọmọ ọ̀dọ́ wà ní síbí tọ́ba jẹ́ sí mẹ́ta ilẹ̀ mọ̀tọ́ wọlé rẹ̀ tọ́ba jẹ́ mẹ́ta ilẹ̀ wá sí mẹ́tẹ̀ẹ̀ta kalẹ̀. tó sí mẹ́tẹ̀ẹ̀ta kalẹ̀. ẹ máa ti sílé wà sí ló pé gbàgàdà. gbàgàdà gbàgàdà la sílẹ̀. wọ́n ní àbàtọ̀ pé kò sí láti àbọ̀ wà àbọ̀ ìjà nínú. kò sí àbẹ̀ wà àbọ̀ ìjà nínú. gbogbo ilẹ̀ pàdé náà lẹ̀ gbàgàdà. gbogbo ilẹ̀ gbàgàdà ó ti tán yányá rẹ̀ wọ́n ti tán yányá ni ó kí ló bí ìtọ́fi sílẹ̀ ìbáwà tá à ń bẹ láyé lánàá là ń bẹ lónìí ìbáwà tá à ń bẹ láyé lánàá ń bẹ lónìí ìrẹ́ ní lónìí àwọn mùsùlùmí pọ̀ sí ìtàn lọ sí àwọn mùsùlùmí tó sí pọ̀ sí ìtàn lọ ní bí kí ló sílẹ̀ hmm, ni ó oṣù rọmọdọ́nù sábà bí ó láàbí gbọ́dọ̀ tẹ́lẹ̀ tó sùn yìí. Báwa náà lè máa kí orí ayé tí ó sì gbàgàdà gbàgàdà tó lè máa ti báwa náà. Kí orí ayé lè máa ti gbàgàdà gbàgàdà báwa náà. Ìgbà pé báwa tí wọ́n máa gbé lẹ́kọ̀ọ́ kan, àtàwọn ọ̀dọ́ jẹ́. Wọ́n ní nígbà tọ́rọ̀ wá ní báyìí tí àwọn àgbà pé ilẹ̀ fún àbìdáńgá gbogbo ilẹ̀ fún àbìdáńgá ní á sí gbàgàdà gbàgàdà ilẹ̀ fún àbìdáńgá àtìlẹ̀kùn owó náà bẹ́ẹ̀ ní láyé owó ló ṣòro ah, ah, ah. sí jù owó ló ṣòro sí jù ọ̀rọ̀ rẹ ló kò tẹ́ tí ọ̀bẹ lówó ọmọ mi ló lé ó ní ìmọ̀lò òun wá lò Ìmọ̀lò òun wá lò àfàwà Ibrahim àbá Ibrahim ìmọ̀ni wọ́n wá báyìí sáwọ́wá ní ilẹ̀kùn tààbí máa wọlé báńkì ilẹ̀kùn tààbí wọlé báńkì nígbàtí owó káàdì wà náà tí owó káàdì bẹ́ẹ̀ àti ilẹ̀kùn tààbí wà ní ẹ̀nà ìwòlóṣòlóṣì ìwòlóṣòlóṣì jù méjèèjì ìjàmìnà ọ̀pẹ̀ máa ń tàbí ọ̀pẹ̀ ya baba wani zama baba a wani kuwa manta a wani ọ̀pọ̀lọpọ̀ máa ń ta ilé ọ̀ àmọ́ tí ẹ̀dẹ́ ìpàdé àti ọ̀nà ilé tó ní ọ̀pá tòṣì wò lọ́rùn bí i àmà àtìké bí i àmà ìgbọ́n táwọn bá kú yẹn lè fi yá ọ̀pọ̀ àbá Ibrahim èwo ló mú èwo ló lè èwo ló sọ̀rọ̀ títù ilẹ̀ pàrìjẹ́ nígbà ló sọ̀rọ̀ títù nígbà tí ìlú àgbà kálà ọ̀run àbá ọlọ́run ó kùn sí náà lọ́gá àwọn àdájọ́ ọlọ́run. ẹ̀rọ àkókò ló sì ẹ̀sìn ìpínlẹ̀ pàdé ẹ̀jọ́ ìpínlẹ̀ fi àwọn àdẹ́gbọ̀n Muhammad ọ̀sẹ̀ tó tó sí àbòrò náà. wọ́n yàrá ń dé ọ̀rọ̀ pé wọn má òbí tóbi wọn ọ̀pá tó láti pọ̀ ẹ̀rọ sí. tẹ́ǹtẹ́ ní ó sì àtìlẹ́kùn àti Abdullahi ga. Abdullahi ya yi gbogbo kira da rai nuna su da wani su gara mata ba. Lọ́wọ́ tó fi wà, kò tá a tó wákàtí márùn-ún, ó tó fi wákàtí mẹ́fà, wípé ìlà tó wákàtí mẹ́fà wá. Ó tó sọ ọwọ́ tí ìjọ àwọn ẹ̀yìn Nàìjíríà rẹ̀ ló ọgbà rẹ̀ ó ti gbogbo ẹ̀ tó bá ń lọ jàmá. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ lọ. Tó ó sọ̀rọ̀ jà yóò sọ̀rọ̀. Ó sọ̀rọ̀ sọ̀rọ̀ ó dùn sí ó dùn sí o kò jẹ́ ìwà pàtẹ́kì kankan ní ọba àti ìṣe bá àti ìṣílẹ̀ pàdé nígbà tí wọ́n mọ̀ lọ́rùn bá wá dé ó ti hajj àbúwá àbújáníyà. òjìyàn àbúwá àbújáníyà. ọlọ́run bá ti náwá sílẹ̀ pàdé ní gbàgàdà ìlẹ̀kùn tó sọ̀rọ̀ sí jùlọ láyé báwo wá ní ilẹ̀kùn tó sì mọ́ wọn láyé rẹ̀ rẹ̀ bó ní ilẹ̀kùn tó sì mọ́ wọn lé ayé rẹ̀ òsì níwá sí ọ̀rọ̀ ọmọdé ilẹ̀kùn kan ló tì mọ́ ń bẹ̀. ilẹ̀kùn kan ló tì mọ́ ń bẹ̀ ń. Mm. ló rọmọdọ́nù yìí. ló rọmọdọ́nù yìí. kó o ló rìn lò béèrè lọ́dọ̀ àwọn tó máa tẹ̀lé àdáda. béèrè lọ́wọ́ tí wọ́n máa tẹ̀lé àdáda. wọ́n ló jẹ́ pé òsì lọ́ta bàbá bàbá rẹ̀. bàbá rẹ̀ òsì ló dá kú. bàbá bàbá rẹ̀. àti bàbá rẹ̀ àti bàbá bàbá rẹ̀ òsì ló dá kú. lọ́nà wa bẹ̀rẹ̀ ayé olùwàwọ̀ yàrá kan ìwà ìyàwó rẹ̀ lọ rẹ̀ lọ. yàrá kan ìwà ìyàwó rẹ̀ lọ ń gbé. oṣù tó ti sílẹ̀ kù náà ló dé. ní àtàwéwà olùdáná. bẹ́ẹ̀ náà ni ẹlòmíì ti wọ́n fọdún five years old lọ́kùnrin àti 45 years old 45 márùn lè ní àádọ́ta ènìyàn ọdún hmm. lọ́kùnrin tọkùnrin gbàdùmọ̀ tọkùnrin gbàdùmọ̀ lọ́wọ́ ọmọ tàbí àti òsì ìyàwó tó bá wọn 45 tí ò sí ìyàwó obìnrin gbàdùmọ̀ obìnrin gbàdùmọ̀ lọ́wọ́ ọmọ tàbí àti òsì ìyàwó tó bá wọn 45 tí ò sí ìyàwó

kàmá lábí alálà ẹ̀fẹ́ ìlú nàìjíríà ní kóbra. ó ní wàlá ti nígbà tí ẹ̀kọ́ bá wá sí kalẹ̀ o ilẹ̀kùn láti kalẹ̀ tó ọ̀bá wọlé ńlẹ̀ ilẹ̀kùn òfò ilẹ̀kùn láti kalẹ̀. wọ́n ní à